بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم àkọlé tí wọ́n fún wa ní sakhsiyatul muslim aladọ́ì alikitaabi wa sunna personality mùsùlùmí báwo ló ti yẹ kí personality mùsùlùmí orí ní ìbámu sí ti bẹnu tíra ọlọ́run ti ṣe Qur'an àti hadith Ànábì sallallahu alaihi wasallam bóò ni ìṣesí mùsùlùmí gbọ́dọ̀ rí wọ́n pín sọ́nà mẹ́ta àṣepọ̀ owó níbẹ̀ láàrin ìwọ àti ọlọ́run ọba tó dá ọ ọgbọ́dọ̀ jẹ́ káṣepọ̀ yẹn kọ́ wà ní àṣepọ̀ ìbámu Islam ìbámu sí tẹ́lá ọlọ́run àti sùnmọ́ni sọ́sọ́là ẹlẹ́ẹ̀kejì ni pé àṣepọ̀ owó níbẹ̀ láàrin ìwọ rẹ kí yẹ mójútó láti mọ̀ yìí pé à tá a ah, bá rí ọ mùsùlùmí ni ọ lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá mùsùlùmí ni ọ ọlọ́run ti bùkátà lọ ọmọ ní àkàtà mi ní ọlá ìṣubọ̀ká wọn náà hàn láhù àbìdù ọlọ́run ní aróríire ọlọ́run nìyẹn aróríire ọlọ́run síbùkà sọ́bùgù ẹni pé yàn ọ́ dá yìí nǹkan kó fún ní kọ́lọ̀ ní aró ẹ̀ ń bá ti jẹ́ mùsùlùmí tó sì ń hùwà islam tó ń ṣèṣe islam tí ọpọlọ rẹ̀ jẹ́ ọpọlọ ti islam ó ti di sílùkà ó ti di ẹni tọ́lọ̀ ń fi àrò pa tí ìgbésí ayé rẹ̀ ti yàtọ̀ sí àwọn tí ìṣẹ̀lẹ̀ ti islam ọlọ́run sọ pé sílùkà sàlùwà ìwọ̀n ni àṣà nìmínà náà ìṣòro ta ni fi dá aláró tó tó ọlọ́run tani kì í dáa ní aró pípa tó tó ọlọ́run tọba rí irun rẹ tó rí pé ọfẹ́ kéjì kọ́lẹ̀ tó dáyé kọjá bí kọ́lọ́run fún ọ ní dáyé tiẹ̀ lọ́lọ́run ti sọ ní sọ́ràtọ̀ fàtí pé tí máa hóm tí wùdú ihim mi ní àtàrí sùjù àwọn mùsùlùmí tí wọ́n tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lásìkò rẹ̀ títí sí òkun ayé òfìdé tí máa hóm tí wùdú ihim. ìtumọ̀ síma òní àlàmà àbí àbí màláàmẹ ìtumọ̀ sọ́nà gbogbo àmì wọn ń bẹ níwájú wọn tó bá ti rí wọn báyìí ó ti gbé mùsùlùmí ni wọn asari nítorí tí kí tó pé wọn nítorí tí wọn ṣe kí ni tó ń tó ti wọn yóò ti kọ̀ bàjẹ́ kúrò fún wọn. abdullahi ibn abbas ọsọ yìí pé àmì tẹ́ ẹ mọ rí yẹn tá à ń sọ yẹn òun náà ní fọ́sùn sam ìwà tó dáa tí ọmọ ọbẹ̀ fún mùsùlùmí kì í pé kí wájú ọwá dúdú kọ́ wá ní wọn ní ẹ bá wínú suratul fati pé sí máa ń fi ojú ìlú rárá o inú àbá sọ pé innama huwa fọ́sùn sam ti òun náà ní ìwà rèé a ní alákọ̀ọ́kọ́ ni kí ni àtipọ̀ tí ń bẹ láàrin ìwọ àtọ́lọ́run sọ́dá sọ́bá islam mu àtipọ̀ ìwọ àtàrà rẹ tó gbé lérí islam ẹlẹ́ẹ̀kẹta àtọ́parí ẹ̀wà ni wípé ìṣepọ̀ tí ń bẹ láàrin ìwọ àti ẹ̀dá míì nínú àwọn èèyàn kódà tí ọmọ ẹranko tẹnako bá gbé pọ̀ pẹ̀lú mùsùlùmí inú rẹ̀ ọmọ ọdún ní pé mùsùlùmí lélẹ́yìí yọmọ ọdún pé kí ni mùsùlùmí lélẹ́yìí tí ẹran bá wá jẹ oúnjẹ rẹ tọ́ba wà ń bẹ̀ ó ṣe káì àbí omi nǹkan gbà kó fi lọ ṣùgbọ́n ó ti jẹ́ ọ̀rẹ́ dì wọ́n wá sọ wọn pé ẹran yìí ni wọ́n wá jẹ oúnjẹ rẹ wọ́n á lọ wá ìgbà tó yín sì nà kí ni nínà fẹ́ wúlò fún ṣẹbi ẹran la pè é ìgbà tí wọ́n bá bá wí lásìkò tí wọ́n bá wí yẹn yọ ìpè ah, olówó òun ìfẹ́ kí òun yẹn ọjọ́ bí oúnjẹ tó bá gbé lẹ̀ kódà ẹran míì tí yàrá train ó lè mú ọmọ jẹ́ǹjẹ yẹn ó lè lọ jẹ́ǹjẹ olóúnjẹ ń ta ọ̀sùn ọjọ́ tiẹ̀ tó bá gbé lẹ̀ ká dé bẹ̀ mọ́ ṣùgbọ́n ó ti jẹ́ ọ̀rẹ́ dì ó ti ẹ̀dìbò ẹgbẹ́ oúnjẹ jù òun á ń kó bíbò mùsùlùmí tí ọba pa ẹran yóò da dùbúlẹ̀ dáadáa yóò dì lójú yóò fi ọ̀bẹ sí lọ́rùn yóò sì jẹ́ kí ọ̀bẹ òun mú dáadáa ẹ̀kẹ́ náà tó bá ṣe báyìí tu ẹ̀jẹ̀ ó jáde mùsùlùmí nìyẹn ìyóò ń pè fẹ́ràn ju ẹni tí ò pọ́n ọ̀bẹ tí ó máa ń yún yún wá sí ọ̀bà gé yóò tún sáré máa pọ́n bí tó ti dàgbò nílẹ̀. so mùsùlùmí kó wo àlàkọ̀ tí ń bẹ láàrin òun àtọ́lọ́run àlàkọ̀ tí ń bẹ lóun àti ẹ̀mí ara rẹ̀ àti ara rẹ̀ tí ń lò ẹlẹ́ẹ̀kẹta àlàkọ̀ tí ń bẹ láàrin àti sani àti àwọn ẹ̀dá míì àwọn èèyàn míì tó ń jọ ń gbélé ayé. tabalikawa wo bóò islam ṣe fẹ́ kí mùsùlùmí orí níbi àṣepọ̀ tí ń bẹ láàrin wọn ọgbọdọ tó ọgbọ́dọ̀ jẹ́ yí ọgbọ́dọ̀ jẹ́ mọ́mìnú yakab mọ́mìnú kí ni ó pè é ayakuna yaqadan ọgbọ́dọ̀ jẹ́ mọ́mìnì tí è sáfùkúyè tí làákà rẹ̀ wà nítòsí tí è sáfọ́nù fọ́ra tí gbogbo ìbáǹgé sóye yín mọ́mìnì ọgbọ́dọ̀ jẹ́ tó ní ìgbàgbó òdodo tọkàn rẹ̀ wà nítòsí tí è sáfọ́nù fọ́ra. tọ́ba ti jí làárọ̀ gbàràm kí làdúrà tọkọ̀ sí àti kì í tọkọ̀ sí tani ó sọ fún wa ọ̀ya ọmọ àbújú ń tì ọ́ ọ̀ya tani ó sọ sẹ́ àǹtí mi alhamdulillahi alladhi ahyana báadàmà àmàtánà wá ilẹ̀ tọ́ọ̀bá jí tọ́ọ̀bá wí mọ́mìnì yá fagọ́n mọ́mìnì tí làákẹ́ ẹ̀ sọ jí ni ẹ́ torí pé ìtumẹ̀ ò pé alhamdulillah gbogbo ẹni gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ ni o alẹ́bí àyáná tó mú wa tẹ̀mí báadàmà àmàtánà lẹ́yìn tó ti mẹ́mi wa lọ ìmẹ́mi lọ ọ̀nà oríṣi méjì ni ìmẹ́mi lọ wípé inú sàárè ya bí wọ́n bá dé inú sàárè wọn dà padà bẹ́ẹ̀ ní onílé parada mọ́ kò ní mímọ́ àwọn náà dúró pé ọ̀ya ká ṣètò fún lókù ká fi òǹgbẹ̀ náà ìmẹ́mi lọ ẹlẹ́ẹ̀kejì ìmẹ́mi temporary wípé rárá o sàárè ò tí ì yá o ṣùgbọ́n kí ni kọ̀gbọ́n tí ń wí mọ́ bí wọ́n pè é wọ́n tẹ̀ kígbe dáadáa ní kó tó máa gbọ́ torí pé etí èsùn etí ètèkíni àti ta létí rẹ̀ máa ń sùn ní wọ́n á sọ pé Zainab ó sì sùn lọ Zainabu Zainabu nígbà wọn bá fi kígbe tó fi bẹ́ẹ̀ ọmọ hmm. ìpèsè rẹ̀ ò sùn wọn ò lè kígbe bẹ́ẹ̀ máa òkú kọ́ da wọn lóhùn bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ brain náà sì sùn ìmọ̀ ń sinmi ni brain wa yìí náà kìí sùn ìmọ̀ ṣe kí ni ìmọ̀ ń sinmi ni tó bẹ́ẹ̀ náà ìsinmi rẹ̀ àsìkò tí ọba sùn torí pé tó ọba ti jí lọ́mọ̀ fún ọ̀dà ah! pé bí mo fi àǹtẹ̀ fi pamọ́ sí ní àná tọ́wọ́ yẹ pé ìgbé rẹ̀ sùn ni pẹ̀lẹ́pọ̀ rẹ̀ ti rí sí ìrọ̀lá tẹ̀sí rẹ̀ pamọ́ sí wọ́n mi pé brain yẹn náà ti wà ń bẹ̀ tó ti yé tí mò ń mì ní òdodo bá wá jí tó bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé alẹ́bí àyànà bá àdàmà àmàkánná ẹ̀ ń tọ́gba ẹ̀mí wa temporarily tí ò tí ì gbé ká bọ́ sí kòtò tó tún wá dá padà fún wa wá ilé ìnùṣó àsìkò tá a rí àlò lórí ilé ayé yìí ọ̀dọ̀ ọlọ́run náà lápapà padà sí tẹ́ǹtọ́sùmọ̀ ẹ̀ nìyẹn sónígbàgbọ́ òdodo àbí onígbàgbọ́ òdodo ẹni tó ń gbégbè sí ayé pẹ̀lú ìtumọ̀ yẹn tẹ́lẹ̀ kọ̀m̀pìà pẹ̀lú ẹni tó jí tí ò tiẹ̀ wọ́rí kọ̀ wọ́rí kó tiẹ̀ yin ọlọ́run rẹ̀ àti kó dúpẹ́ fọlọ́run rẹ̀ kó tiẹ̀ kò tiẹ̀ báyà gan lọ́gbọ́n nínú gbèsè ayé ẹ̀ múmi ní òdodo ọgbọ́dọ̀ jẹ́ múmi náà ìyàpọ̀ lọ́nà múmi tó yẹ pété ni tó ṣe pété ni ẹ̀ dáhùn kí ni kí wọ́n múmi ní ìyàpọ̀ lọ́nà. mọ́mí ìzọ́ ìpé kí ni ẹ sọ̀rọ̀ lé tí láàká ìrẹ̀ wà ń tòsí tí ìsàfọ́nifọ́ra yóò wá wo tí tó bí ọlọ́run mọ́mí ní òdodo lílọ tí ń bọ̀ lílọ bíbọ̀ rẹ̀ yóò mọ̀ ronú sí pé á ah, ọlọ́mọkù tóbi ọlọ́ba ẹnìkan bẹ wọ́n tẹ̀lé ẹ̀sìn lórí WhatsApp láìpẹ́ yìí kò ní apá méjèèjì bẹ́ẹ̀ lómi náà ṣe rí ṣùgbọ́n lẹ́sẹ̀. láti ìgbà tó ti bàlágà títí di bí bóyá bíi thirty or thirty five years tó ti lò lẹ́yìn ìgbà tó ti bàlágà tán kì í jáǹpa pé kọ́ máa ṣe àlùwàlà kó sì máa kírun tó bá fẹ́ ṣe àlùwàlà tí wọ́n bá ti wá omi sínú ẹsẹ̀ ni ó fi aláàrú méjèèjì ẹsẹ̀ ni ó fi gbé omi lọ sí ẹnu ẹsẹ̀ ni ó fi ṣe wọn bá ẹsẹ̀ tí ó fọ̀ orí rẹ̀ náà ó sì wọn yóò ṣe jókòó tí ó fi na ẹsẹ̀ yẹn tí ó fi débi orí bí ṣe wá ń ṣe lóbi thirty five years. mú mi ní òdodo tí àlákọ̀ rẹ̀ dáa pẹ̀lú ọlọ́run tó o bá ti rí ẹni tí ó ní ààyè àléébù ó ṣe tẹ̀kìbíyà ó dùpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ní fi ṣe ẹ̀yẹ́ o kí a ní sèfin wòwò ṣe after fence is àbí before ní after fence okay so yóò dùpẹ́ lọ́dọ̀ ọlọ́run yóò mọ rírì títóbi ọlọ́run kìí ṣe pé kó a máa fi ṣe ẹ̀yẹ́ ẹni tó lójú kan. títí fi kan rí lọ kọ́ a máa fi ṣe ẹ̀yẹ nígbà bá ṣe ọ̀ pé olójú kan náà kú ni ah! níbo ni rẹ wà fún wa ká lè fi rí ni wa kádàrá pé by one way or the other ìtàn tiẹ̀ ò sí mbẹ́ ìtàn wa wà mbẹ́ ìwọ wa ń yẹ pẹrẹ rẹ̀ rẹ̀ kọjá ẹ a ṣe jókòó yìí kí láǹfààní ètè ta ló mọ àǹfààní ètè ètè ta ní ta ló mọ àǹfààní ẹ̀ ẹ́ ó bu ẹnu bíbó ìyẹn lè fọwọ́ bu ẹnu inú inú bíútì lọ́wà tí máa jẹ́ kéèyàn wà bíútífù tó bá ti rí ẹ tí gbogbo ètè rẹ̀ ti kára tó ń rẹ̀ láàkán ìwọ̀n bẹ̀rẹ̀ pé ah sọ wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ronú lọ ọbẹ̀ kó o fi mọ rírì títóbi ọlọ́run kọ́ ọmọdé mọ́mìnà mọ̀gáfà láì ẹni tó lòdì nígbàgbọ́ òdodo mọ̀gáfà afọ́nufọ́ra ni ìkánú àwọn àgbàlagbà ó sọ yìí pé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ń sìn wá tá à ń sọ pá adúpẹ́dọ́lọ́ ọlọ́run tí ń ṣe kí ni kéré tá a fi ń sọ páǹsìn à ń kírun à ń gbáwẹ̀ abẹ́ẹ̀kọ́ ni à ń yọ sàkà lórí tìrìtì kí wá lòun fi ń sìn wá gbogbo tí ń jẹ́rọ̀rùn fún wa tá à ń lò ilé ayé ọlọ́lọ́dà power purpose nítorí tiwa ká sàǹfààní mẹ́ ẹ̀ tí bá ń gbóúnjẹ fún yàn tí ń fún yàn lówó tí ń fún yàn láṣọ tí wàhálà ìdílẹ̀ tó kún yàn lọ́wọ́ ṣé ń sìn yàn ni àbí ní sìn ó ní sìn yàn kò sí nǹkan kan tí ń bẹ lórí ìpẹ́ ìyá yìí tí èsì pé ọlọ́run bá lè ọlá lọ́dà tó sì rọrùn fún wa ṣé àwọn aláwa ń sìn ni àbó ní sìn wá èwo wọn lọ́bẹ̀ ẹ dáhùn. ṣé ìtọ́lọ́ ń fún wa lójú ni àbí ń fún gbogbo ibada táwà láà ń ṣe pátápátá kò kankan lọ́dọ̀ ọlọ́run kò kankan nú ọlá ọlọ́run táà àṣùbà bọ́yá lọ́lọ́run tó wá ń àbí ló ṣùgbọ́n òun jáwọ́ nínú nǹkan ṣe kí ni wà máa bí kún mí ní ìmọ̀tí ń fàmìnà lọ èyí ó wù ó ṣe nínú rọra tí ẹ bá rí ẹ mọ̀ pé látọ̀dọ̀ ọlọ́run ni kódà bó ti pé ẹ̀yìn nìkan lọ́wọ́ á fún ọ lówó mọ̀ pé ọlọ́run ló ní lọ́rọ̀ kọ́ fún ọ lọ́bọ̀ wá mọ̀ pé ọlọ́run bá lè fi ọlá ló ṣe oúnjẹ yẹn fẹ́ nìyẹn tó fi kí yọọ máa ronú sí dídá tọ́lọ̀ ń dá sánmà tọ́lọ̀ ń dálẹ̀ tọ́lọ̀ ń dá àwọn ẹ̀dá ọlọ́ọ̀bá sọ pé sanúrí him ayé na fílẹ̀ afáàpì wà fi àǹfọ̀sì him hatta yakaba yana lahum annahu le haqqu awalam yakifi bi rabbika annahu ala kulli ọlọ́run sánú rí him áyá na sílẹ̀ afáàfì àwọn ohun àmì tẹ́sí máa wá ọlọ́run fi hàn yín a máa fi hàn wọ́n lórí òfèrèfé ẹ wo tó bó ṣe tẹ́jú lọ láì ṣe pé láàyè mi ọlọ́run níbi amadi ń tara láì ṣe pé ó ní òpó kan tẹ́ fojú rí a sì gbọ́ pé ọjà lórí àbá ọgbọ́n fi kan ara amẹ́ríkà ara australia bí wọ́n ti jìnà tó sí a sọ ẹgbọ́ pé john ọmọ àwọn kan lórí àgbọ̀ nínú náà tó láti mọ̀ sí tóbi ọlọ́run lórí ibi tá wà ilé ìsìn yìí ọ̀pọ̀ mélòó lè rò wà mí ẹ́ ẹ́ ó kéré jù mẹ́fà ìkan bẹ́ńkọ́nà ìkan nìlí àárín méjì kan bẹ́ńbẹ́ ìkan tó wà bí so ibi yìí tọ́jẹ́ ikú ní end of the building ọ̀dà at the end of the building ká wà sọ́tún kù kan sí ẹ́ kò kankan wọ́n ìkan bẹ́ẹ̀ bí túláàsì ibi ni àtẹ̀kọ́ǹtì sí wé ọ̀tọ̀ ní ẹ̀kọ́ǹtì ni ọ̀yẹ́ kíkan náà tó wà láàrin ẹ̀wọ̀n ọba ilé ìdákan àbí ìtaka pílà méje ẹ̀wà ò pílà tí ó káwá kó pílà mélòó ló gbogbo ilé ayé tó kù. ẹlòmí mughaffal afọnufọra ni kọtara àyẹmọlọ́hùn koronú lọ pé ah ọlọ́mọ ń ọlọ́mọ tóbi ọlọ́mọ yẹ ká máa sìn ó ti ṣe ni ó ti fọ́nufọ́ra apọ̀dà yorùbá máa ń pè ní apọ̀dà ẹ̀kọ́ ni òpònú kọ́lọ́mọ ti àwa ló ọlọ́ni inna fi khalqis samawati wal ardi wa ikhtilafil layli wan nahar la ayatin li ulil albab dájúdájú dídátọ́lọ́ ń dá sánmà àti ilẹ̀ tí ìyàtọ̀ sí ń bẹ láàrin ọ̀sán àti òru ó tó lóhun àmì fún àwọn tí wọ́n bá ní làákàyè ara wa ti ń gbóná báyìí nísìn tó máa ń gbóná bẹ́ẹ̀ tó rú ẹ dáhùn torí ẹ̀ tó fi jẹ́ pé iṣẹ́ ọ̀sán ọ̀sán la gbọ́dọ̀ ṣe iṣẹ́ òru òru la gbọ́dọ̀ ṣe ọ̀sán láàmú ti akitiyan lílọ bíbọ̀ wíwájẹ̀ mu kíkẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ òru fihàn rẹ̀ bí wẹ́dà ṣe kúlù lóru yẹn fihàn dẹ̀ tó fi rẹ́sì sásìkò yẹn yóò jẹ́ kí rírẹ́sì yẹn kó wọnú ara dáadáa fún àti ìṣẹ́jọ́ kejì tí wọ́n bá ní ọ́pọ́sìtì lọ́fẹ́ ṣe gbogbo ọ̀sán lọ́mọ fi sùn nígbà bá dalẹ̀ lọ́bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ o lè rí iṣẹ́ ṣùgbọ́n kò ní dàbí kò ní ṣe kíni kò ní dàrú ọwọ́ àti akọ sórí àgbo sí fáànù lórí lọ́sàn ń bọ̀ bá dalẹ̀ nígbà tí bàtà tásùbà bóyá yóò sùn lọ́bi tó ti ń lóhùn ṣiṣẹ́ rẹ̀ ẹ̀wù títóbi ọlọ́run ó ní kí òun kọ́ máa súnmọ́ wa lásìkò ọ̀sán ká máa fi rìnà wájà alina ìrọ́jà ń wàhájà abẹ́ẹ̀kọ́ ni àtùpà ẹyọ kan ọlọ́run tàn sílé ayé ibi tó bá wà ibi ọmọ gbóná ó sì tún lọ tanná fáwọn míì àsìkò tó fi lọ tanná fáwọn míì ìnìwọ́ fi wà ní òkun tí wẹ́dà ó tó fi kúrò tó fi dijọ́ kejì tí tó ń bọ̀ oorun yẹn kọ̀ wá sá kò tì í kò yí padà tó di ẹ́sìn so ọ̀tún ọ̀tún ní ń wá lójoojúmọ́ ẹ ó ti tóbi ọlọ́run àwọn bàbá bàbá wa wọ́n bá láyé ni wọ́n tó fi lẹ̀ lọ àwa náà tó ń lọ náà nù àbí ẹ̀dẹ́ ẹ̀kọ́ ni àwa náà tó fi lẹ̀ dìgbà tí ọlọ́wọ́ bá lè jọlá tí ó tó pa ayé rẹ̀ wàsàmà ìdá àtìlìbùrú dè wálé yẹ omi lùmọ́rú ìdá sàmùsùkò wúrọ́ wáyé ìdá nùjú mọ̀nkádárọ́ wáyé ìdá lìjìbá lùsọ̀ yìírọ́. وإذا العشار أفضلت وإذا الوحوش حشرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت أها وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت أه علمت كل نفس ما أحضرت فلا أقسم بالخنس طيب níta fẹ́ ló mẹ́rin pé inú súra yìí ọlọ́run sọ changes tí ó ṣẹlẹ̀ nígbà tó kàn ayé bá fẹ́ dé àti nígbà tó bá dé tán ìdá ṣàǹtù kó wù ẹ̀rọ tí gbogbo ṣàǹtù tẹ̀ wò yìí ọlọ́run wàá ṣe bíi bọ́ọ̀lù tí wọ́n ń ka bẹ́ẹ̀ náà ní sánmọ̀ wọ́n ka

lórí táàwò yìí múmi ní òdodo nta fẹ́ lómi ẹni pé ọgbọ́n ọkàn rẹ gbọdọ máa sọ jí kọ́mọ ìyá afọ́nufọ́ra èèyàn tí ò ní mọ ronú nípa àwọn ẹ̀dá ọlọ́run kó fi lè mọ rírì títóbi ọba àlèfẹ́ so yẹn láàdúró sí lórí pé múmi ní òdodo nǹkan tí ó òun náà ní kọjá mọ́mí náà ń ya kazan mọ́mí ní kí láàkẹ́ rẹ̀ ọ̀sọ̀ jí lórí àwọn ẹ̀dá ọlọ́run láti fi mọ ọlọ́run àti títóbi ọlọ́run so ẹni tó bá ní ìbéèrè kó tó di pé a lọ wọ́n ní àwọn àkàndá bí ẹni tó lórí méjì àbíkọ́ lẹ́sẹ̀ mẹ́rin àbí fún wọn lẹ̀ mọ́ra wọn sáwọn náà lè fẹ́yàwó so ọ̀rọ̀ márìjì nínú Islam tọ́lá pé mùsùlùmí ni wọ́n kò sí èèwọ̀ ńbẹ̀ ṣùgbọ́n tí ó wò ní convenience how possible bóun ni ó ṣe convenient fún tọ́lá pé ọkùnrin àti obìnrin ni wọ́n ti ń lẹ́pọ̀ tí wọ́n dẹ̀ ti separate wọn àbí wọ́n jẹ́ ọkùnrin méjì náà tí wọ́n ti separate wọn àbí obìnrin méjì náà tí wọ́n ti separate wọn bóun ló ti wá lè máa ṣe ojúṣe ọkọ àtaya pẹ̀lú ẹnì kejì tó ti yẹ sí ọwọ́ àìsí separate wọn ìṣòro nínú gbèsè ayé wọn so àwọn kan bẹ tí mo gbọ́ rìpọ́ọ̀tù ẹ̀ sọ́yẹ́ pé wọ́n ti ń pé wọ́n mọ̀ sẹ́pẹ́rẹ́tì àwọn ń bọ̀ wá dásìkò kan wọ́n ní wọ́n gbọ́dọ̀ sẹ́pẹ́rẹ́tì àwọn wọ́n yà kò kò survivor yóò kò gbé fifty percent so ìkànnì wọn sáà yarí pé wọ́n sẹ́pẹ́rẹ́tì àwọn ohun ìbá kù kí sì ni ọ̀fà Allahu alam ìmọ̀ ọ̀ṣọ́ o màbí kọ́ yẹ pé ilé ìfẹ́ lọ sí ibi ìyún fẹ́ lọ sí ibi àbí eléyìí fẹ́ lọ bí ìyẹn gbà láti tẹ̀lé lọ ó náà wá fẹ́ lọ bí tiẹ̀ ìyẹn yarí <laughs> irú rẹ̀ jẹ́ wá lélẹ̀ ìṣòro gbà nínú ilé ayé wọn wọn bọ̀dọ̀ tún á fi ìṣòro marriage wọn tún á fi kùn so di ẹnsì nígbà bá ló ń jọ́ fún lọ́wọ́ súnmọ́ yàwó ṣé lè tòsí ìkejì náà yóò ti máa súnmọ́ yàwó wàhálà nìyẹn o nítorí wàhálà bẹ̀ ni ò fi yẹ kí wọ́n máa sọ̀rọ̀ ń tọ́jú mọ́ marriage ọlọ́ọ̀bà nìkan lọ́bọ̀ ní